ẹ kú jókòó ẹ̀yin tèmi nílé ẹ wò ó dáàdì mọ́mì iṣẹ́ ti rárá pé àwọn ọmọ sẹ́gbẹ̀ẹ́ pé ó yá iṣẹ́ rí èyí ètò ti èyí fàájì ní pẹ̀rọ nítorí àwọn kìnnì àwọn ọmọ ọ̀lọ́ skul ní ìjọ kejì kó wá ṣe kìnnì ẹ mọ̀ pé lẹ́yìn gbogbo iṣẹ́ tó ti ṣe láti bẹ̀rẹ̀ dé parí òpin ọ̀sẹ̀ ṣé kò tó kí àwọn náà jẹ fàájì kẹ́yìn náà ṣe kìnnì kẹ́kú ọmọ ra kẹjọ ṣe fàájì bẹ́ẹ̀ ni ẹ wo mo ti sọ fún yín àsí nàìjà fáwọn tó ṣe èdè Saoty la wà pẹ̀lú Wazino aka Baba Rihanna ṣé mo wà ọ̀rẹ́ ìta <laughs> rí bẹ́ẹ̀ ni bàbá Rihanna ẹ ẹ jẹ́ kí èmi wá béèrè lọ́wọ́ yín nínú iṣẹ́ orin tẹ̀tí ń bábọ̀ ọjọ́ ti pẹ́ ó máa ní àwọn ìdojúkọ kan tẹ̀tí bá pàdé nínú kí ni àwọn ìdojúkọ yín tó yẹ pé ẹrù ń gbà sèmi ní fi ṣe orin sílẹ̀ pé kí ló fà á ó dé àwọn ibìkan tó yẹ pé ẹrù pé sèmi ní fi ṣe orin sílẹ̀. tí ó bá ṣe ọlá Ọlọ́run àtẹ̀tí máa fi lẹ̀ because hmm. iṣẹ́ ayé níṣẹ́ orin hmm iṣẹ́ ayé ni iṣẹ́ orí ìtàgé ẹ pé iṣẹ́ ayé méjì mò ṣe papọ̀ báyìí hmm. so the thing is that well a lot of challenges as in ah tí bá bẹ̀rẹ̀ sí dárúkọ a máa lò thirteen years ní ìbàdàn mi ti parí ẹ̀. ìyẹn dẹ́ pọ̀ jẹ́ o. ìyẹn náà gbọ́ kúrò ní studio náà. ẹ ṣáà ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ lọ ṣé challenges pé o lọ ṣó ni o débẹ̀ wọ́n níta nìwọ ọ̀gbẹ́ni kúròǹbí o lọ ṣó o wà lọ́nà táyà fọ́ o lọ ṣó o tẹ́ pé ọlọ́pàá dá ẹ dúró ọlọ́pàá ẹ mọ̀ oríṣiríṣi ti ṣẹlẹ̀ tẹ́ pé tí o tẹ̀ tí o akọ̀dúpẹ́ pé kòkò gbẹ̀mí lọ ni ọpẹ́ yẹn là ń dá ta fi wà báyìí báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ hmm, àwọn tó wà ń lé gan-an wọ́n <laughs> máa rò pé àrọ̀ yìí ti pọ̀ jù bọ̀yẹ́ ká ká fi sí short cut hmm, kò sí ẹni tí ó wà lórí iṣẹ́ orin yìí tàbí orí iṣẹ́ tàbí tó jẹ́ òrì hmm. mi kò bọ̀ mi kò mi tí bá bẹ̀rẹ̀ sí ń dárúkọ lábẹ̀ sí ń sọ pé bye, bye, bye, bye, bye, but aṣáàdùgbẹ́ fọlọ́ ó ti azin ó ti pọ̀ jù hmm. ó ti pọ̀ jù débi pé gan ó fẹ́ sú mi débi gan pé wo ọ̀rọ̀ kò ṣe filẹ̀ hmm. nǹkan ṣẹ́ tí ọdún ṣe láti bí ọdún sẹ́yìn bọ̀ ó wá dé táìmù tí ògùn yẹn fẹ́ dé wá níbi fẹ́ filẹ̀ rárá as far as pé ẹ̀mí ṣì wà hmm. Ah, pẹ̀lú gbogbo ẹ̀ ẹ ṣáà rí pé ẹ forí tì í dópin. Ah, mo forí tì o. báwo lẹ ṣe wá ń gbé síra wọn iṣẹ́ eré orí ìtàgé àti orin ṣíṣe ẹ̀rẹ̀ mọ̀ pé kíni ó máa ń gba àsìkò wọn síra wọn ó máa ń gba àsìkò gan àbí eh, civilize eh, ọmọ Ìbàdàn òun lè testify ó máa ń gba àsìkò wọn síra wọn ah, location location location location mi gan oṣù kan ní. exactly the the thing is that fúti movie yẹn mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ professionally hmm. because orin yẹn gangan ni mo mú bí iṣẹ́ mo á wò pé ah àwọn èèyàn máa ń sọ fún mi ah, you look like an actor you look like an actor àwọn kan máa ń pè mí di mike hmm. ah, kí ló dé ṣáájọra ni wá rò okay let me just try and see what I can do in that aspect so gbàtí wọn South Africa mo ṣe movie kan ìrìn àjò Saoti ló ń pe táìtù ẹ̀ tí mo bá wọn kópa jẹ́ pé síndọ̀ fi mí sí gan sínú àwọn tó àwọn lọ́nà rọ́ọ̀bù mo ní àkílẹ̀ ah, yẹ́ lè fi mí sí sínú àwọn ọkọ ìyàwó ni wọ́n ní àwọn tó rọ̀bù yẹn wọ́n ló máa ṣọ̀gá gbébọn nǹkan bẹ́ẹ̀ yẹn from there from there mo wá bàtí mo dé mo wá jókòó mo ní ẹ̀gbọ́n kan tó ń pè ní mímí tíì òun náà ti wà ní movie yẹn láti bí ọdún bíi mẹ́ta sẹ́yìn tẹ́ wá pè mí jókòó olórin tó dẹ̀ pé àwa ah, lè jẹ́ ká tiẹ̀ ṣe múvì kan wọ́n á wò pé ah, ẹ̀ẹ́ ok a dẹ̀ plan dẹ̀ plan dẹ̀ plan dẹ̀ plan ok jẹ́ ká wá táìtù kan pẹ̀lú gbogbo ìyàwó ti jẹ́ mí sẹ́yìn wọ́n hmm. á wò pé jẹ́ mi come back to a title, tí máa fún múvì yẹn táìtù ẹ̀ wá mi rí ni hmm. true life story true life story kówó wá rí ẹ ṣàmì o kọ́lá wa wa rí kígbéga bá wa rí àìkú balẹ̀ kó bá wa rí owó ńláńlá ńláńlá ńláńlá àmì láṣẹ elédùà. wà mí rí àwọn actor ńláńlá ògògó fún mi Mide eh, Martins àbí Nkechi eh, kí ló bọ gẹ́ Bùkọ́lá tó ń kọrin yìí eh, Bùkọ́lá náà lórúkọ ẹ̀ Bùkúnmi àbí mi tiẹ̀ lè dárúkọ tán hmm. mi ìbá lo Ibrahim Shatta bọ̀ ìyá wọn ṣe aláìsí. Eh, bẹ́ẹ̀ ni láyé. so so tó ẹ̀ mú yẹn wo pé pààtì yẹn máa fi ẹlòmíì. àwọn èèyàn lóríṣiríṣi ṣàkópa nù ẹ̀. àwọn pọ̀ o wọ́n pọ̀ o. àwọn ẹ kí wọ́n béèrè báyìí music industry hmm. ẹ jẹ́ ká wá sórí ti music <laughs> music ní naija àti music náà báwo ló ṣe rí because abá ní ká wò púpọ̀ náà àwọn èèyàn sọ pé ìwọ tó bá lọ sílùú òyìnbó tó jẹ́ artist bí yìí tó bá máa fi dé wà wá tó sẹ́yìn ah, báwo la wá sí báwo lẹ́yìn ṣe ń ṣe èyí tẹ wá ń fi ń ráyè feature àwọn torí nínú eléyìí tẹ release mo rí pé ẹ feature ẹ. Eh, ọlá deep sínú ẹ̀ tó báwo lẹ ṣe ń ráyè ṣe tó yẹ pé ẹ ń gbé lọ́hùn kọrin wá ń bí yìí àwọn ẹgbẹ́ tó máa dé náà. ẹ mọ̀ pé àgbáwo là wa hmm. bí èèyàn bí ráyà níbi èèyàn bí Ògúndèyìn àbí àwọn tó jágbàwo nínú múvì wọn gbọ́dọ̀ fẹ́ ṣe nǹkan kọ pé irú ọdún ládé yẹn kọ dáadáa kí wọn á jẹun ní òkú wọn ni ah bàbá ló pè mí yẹn bàbá mo kọ ta sí ní Instagram ni àmúlòyìn báyìí báyìí ọlá dips ah kí ló ṣẹlẹ̀ because reminisce ọ̀gá ẹ̀mí àti ẹ̀ní set bàbá kí ni òmìnira ká ṣe papọ̀ ó dẹ̀ bá mi ṣe ó dẹ̀ fohùn sí so ẹ mọ̀ pé sálábí ka àwọn yẹn wọn gbọ́ wọn gbọ́ èdè tiwa so àwa náà àlẹ́ gbọ́ tiwọn bọ̀ wá kàn try àti fún wọn ní afro yẹn kọ́ lè understand kọ́ lè mọ nǹkan tàbí wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá tó bá ṣàti rí beat àwọn tí ń jó lọ́n tiwọn nìyẹn. ṣe ní tó túmọ̀ sí pé orin ìsìn beat ni. beat ni o ah beat ni lọ́wọ́ báyìí. beat ni àwọn ẹ jẹ́ kí n béèrè báyìí lọ́wọ́ yìí nínú music industry Mm-hmm. Um, nínú iṣẹ́ orin tẹ́ ń ṣe kí ni selling point yín gbogbo nídìí iṣẹ́ orin. actually na ẹ̀rí eyín mẹ́ka ni eh. Eh, ilé <laughs> ilé àti ilé ni that is my selling. so tó bá ṣàti rí yín báyìí kò bá jẹ́ nínú múvi o kò bá jẹ́ nínú fídíò <laughs> musical video. because ṣàṣà ni olórin tó ní eyín yìí kò kò wọ́pọ̀ kò wọ́pọ̀ so.